ìgbàgbọ́ Yorùbá. kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. ọjọ́ mi ọba ó tòrò. ó yá ìgbàgbọ́ Yorùbá o. ètò tó yẹ kí a gbọ́. àdàbọ̀ ọgbọ́ Yorùbá o. ètò tó yẹ kí a gbọ́. ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. gbogbo ọmọ Oòduà. lóye ẹ jẹ́ ká máa gbọ́. ẹ tó kú dédé wòyí gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé o ìgbàgbọ́ Yorùbá yín náà ni àdúpẹ́ bí ẹ ṣe ń tẹ̀lé wa ọlọ́run jùlọ yóò mọ̀ wá pẹ̀lú yín o ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí náà ló kọ mi ọmọ olójìdílẹ̀sẹ̀ ní kírun àgùnbẹ́ onílé òbí kóríkórí ni wọ́n ń kóyán lé bàbá tó bí mi lọ́mọ o gbàlódé gbàlódé ni wọ́n rò kàn kókò ikọ̀ àkóyanu odò béèyàn bá ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kà yóò di ọ̀nà ni kí ni mo tún wá mú fún wa lónìí kí ni ìgbàgbọ́ Yorùbá lórí àwọn kọ̀ọ̀kan tá a mú wá tí a fi mọ ṣòdiwọ̀n ilé ayé wa tá a fi mọ gbé yẹ̀wò tá a mọ tẹ̀lé tá a mọ rówó tá a sì mọ fi ṣòdiwọ̀n ayé wa nítorí kò sí ẹ̀dá kan tọ́lọ́run dá láyé tí ò dá ṣòro mọ́ ọ̀nà wo la wá gbà tá a fi bọ́nú ṣòro àbí tí ṣòro ìfi àwọn ètò wa gbogbo kí ọlọ́run kó dáhùn kó ṣàánú fún wa hmm, a dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ àwa náà kọ́ ọlọ́run ọba ni kí là máa sọ lénìí ṣe mọ̀ wípé bí ọjọ́ ṣe ń yí tó rùn ràn tójò ń rọ̀ tó ṣùpá ń yọ tíràwọ̀ ń yọ àwọn ẹ̀mí kan wọ́n máa ń sọ̀kalẹ̀ ní gbogbo àsìkò yẹn àwọn ẹ̀mí yìí àárí wọn a lè pè wọ́n ní màláíkà àbí áńgẹ́lì bẹ́ẹ̀ ni Elédùmarè rán wọn wá sáyé láti wá ṣiṣẹ́ láti bá wa bá wa ṣiṣẹ́ ni ó ní bá a bá ṣe mọ̀ wọ́n lò sí bẹ́ẹ̀ náà la rí àǹfààní wọn bẹ́ẹ̀ ni kí Ọlọ́run kó dáhùn kó kọ́ gbogbo àmọ́ ṣe. I greet everyone all over the world that uh, you are watching me on this YouTube channel. My name is Arekola Olatuji. I'm from Ikirun Osun State here in Nigeria. I am bringing you another way of uh, uh, observation on how to live our lives uh, without stress or to reduce stress in our life. All, all, everything that I'm bringing to you is based on the beliefs of our father in Yoruba land. We always go on research, deep research to bring something good to your view or hearing. And I want you to follow me accordingly. For any inquiries or you want to contact or consult or you want to ask for something uh, spiritually, you can call me on the number that is scrolling on your screen. You talk to me on WhatsApp or you contact our website uh, So what are we talking about today? We are talking about the days of a week ọjọ́ ọ̀sẹ̀ náà ni a fẹ́ sọ̀rọ̀ bá ìwádìí sọ fún wa wípé nígbà tí àwọn irúnmọlẹ̀ tí Elédùà rán sí ọmọ ẹ̀dá tí wọ́n ń bọ̀ wá sí ilé ayé ẹ jẹ́ ń gé e pápápá àwọn irúnmọlẹ̀ yìí ṣe mọ̀ pé ìtàn ó yapa ìtàn yapa àmọ́ nǹkan tá a fẹ́ mú jáde ń ni pé lóòótọ́ làwọn irúnmọlẹ̀ kan rọ̀ wá sí orílẹ̀ ayé gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa àti ìwádìí ṣe sọ fún wa àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ara àwọn ìṣòro tí a ní nílẹ̀ Yorùbá ni àkọsílẹ̀ àní ṣùgbọ́n a ní rẹ́kọ́rí tó pé táwọn bàbá wa sì gbà pé lóòótọ́ lóòótọ́ kíní ń bẹ táwọn náà ṣe rí i pé ó ń bẹ nígbà táwọn irúnmọlẹ̀ yìí rọ̀ wá ìwádìí sọ fún wa pé Ṣàngó wà nù wọn Ọbàtálá Ọbàtásà Ọbàtá pátápá lókùdìyànjé òun náà wà ń bẹ Èṣù láàlú ògùrì òkò bẹ́ẹ̀ la ní Ṣàngó adẹ̀rí Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún nǹkan tí a fẹ́ mú jáde ń bẹ̀ ni pé gbàtà àwọn Ọ̀rúnmọlẹ̀ ìdè wọ́n pín ọjọ́ nígbà tí wọ́n jọ dé tán dórí ilé ayé wọ́n wá ọjọ́ tí wọ́n fi mọ̀ tí wọ́n tí wọ́n fi mọ̀ rántí ara wọn táwọn àwòrò wọn fi mọ̀ bọ̀ wọ́n so ìwádìí sọ fún wa pé nígbà tí wọ́n pín ọjọ́ yìí wọ́n pín ọjọ́ ọjọ́ márùn-ún ìwádìí sọ fún wa pé wọ́n ń lò gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀sẹ̀ nígbà náà wọ́n pín ọjọ́ awo ọjọ́ awo yìí ni wọ́n pín fún Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìlẹ́gùn pé kó mọ̀ fi bọfá wọ́n sì pín ọjọ́ ọ̀sẹ̀ fún Ọbàtálá Ọbàtásà ọba takuntakun lóde ìrànjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pín ọjọ́ Ògún fún Ògún pé kógun mọ̀ fi kí àwọn àwòrán Ògún kó fi kó fi bọ Ògún ọjọ́ jàkúta ìwádìí sọ fún wa pé ìgbà tí wọ́n pín ọjọ́ àwọn arúnmọlẹ̀ yòókù wọ́n wà nínú ilé ibi tí wọ́n ti ń pín ọjọ́ èṣù ló lọ sí òfófó fún Ṣàngó pé ta wọ́n mọ̀ tí ń gbé nǹkan gbẹ̀yìn rẹ lọ ni Ṣàngó wá padà wá bá wọn bẹ̀ ni wọ́n á ń ta òkúta ní fi ń ta sí wọn ní fi ń bá wọn jà pé ẹ lè yàn án mọ́ ẹ̀bọ o ni Ọbàtálá jáde ló wàá sọ fún kódà ìwọ náà mú ọjọ́ òní ló fi jẹ́ ọjọ́ ọjà kúta èṣù nìkan ni a gbọ́ pé kò ní ọjọ́ tí wọ́n fi ń bọ̀ nílẹ̀ Yorùbá nígbà tọ́làjú dé ìwádìí sọ fún wa wípé ọjọ́ tí wọ́n fi ń bọ̀ ọjọ́ ọjọ́ ọ̀sẹ̀ yìí tí wọ́n ń lò táwọn bàbá wa ń lò yìí nígbà tọ́làjú dé kẹ́fì pé ọ̀làjú ti dé nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ ẹ̀ẹ́ àwọn bàbá wa so ọ̀rọ̀ làjú yìí wọ́n so mọ́ ikú àti àjíǹde Jésù Kristi eh, olúwa wa àwọn kan sọ wípé Jésù Kristi yìí òun ni wọ́n màláìkà ni tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀là ẹ̀là tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀là àrọ̀wá ẹ̀là àrọ̀wá àwọn kan ní irúnmọlẹ̀ wo ni wọ́n ń pè ní ẹ̀là àti pé màláìka wo ni wọ́n ń pè ní ẹ̀là mo fẹ́ là kó yé wa dáadáa àwọn kan ní Ọ̀rúnmìlà ni wọ́n ń pè ní ẹ̀là bẹ́ẹ̀ ni àwọn kan ní Jésù Kristi ni wọ́n ń pè ní ẹ̀là eléyìí gangan mo fẹ́ fi sọ fún wa wípé àwa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta kò yẹ ká máa bára wa jà àwọn bàbá jẹ́ kó yé wa wípé Ifá gangan sọ̀rọ̀ ẹ̀là nítorí ìwádìí jẹ́ kó yẹ wípé ẹ̀là gangan ni wọ́n ń pè ní Jésù Kristi wọ́n ní Ọ̀rúnmìlà wáyé láti wá tún ayé ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀là wá sáyé ẹ̀ ẹ̀là wá sáyé láti wá ra ayé padà ni ni àwọn bàbá máa fi sọ pé ẹ̀là rọ̀ wá tá máa sọ pé ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá Ọ̀rúnmìlà àwọn bàbá wa ní ó yàtọ̀ sí ẹ̀là jésù gangan ni àwọn bàbá wa sábà pè ní ẹ̀là ibi tí mò ń lọ kọ́ ọ̀hún tàbá ń sọ̀rọ̀ nípa ẹ̀là jésù kristi àti wáyé ẹ̀ ni àwọn bàbá wa ń sọ̀rọ̀ ní nígbà tí wọ́n mú ọjọ́ ìbí àti ìgbésí ayé jésù kristi tá à ń pè ní ẹ̀là ìwádìí sọ fún wa wípé àwọn bàbá wa fi mú ọjọ́ ọ̀sẹ̀ tó fi pé méje àkọ́kọ́ nínú ọjọ́ ọ̀sẹ̀ tí àwọn bàbá wa ń lò ó ní ọjọ́ àìkú tá a mọ̀ sí ọjọ́ Sunday ọjọ́ àìkú yìí àwọn bàbá wa fi ṣe ọjọ́ tí ẹ̀là gangan Jésù Kristi tó jíǹde nínú sàòkú ọjọ́ yìí àwọn bàbá fi yà sọ́tọ̀ wípé ọjọ́ yìí gangan ni Jésù Olúwa wa tí ò kú ọjọ́ yìí gangan ni ọjọ́ tó jẹ́ wípé wọ́n yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìyè tó jẹ́ pé gbogbo àwọn ọ̀tá ẹ̀là tí wọ́n sọ pé yóò kú ó ti kú kò ní jíǹde mọ́ ọjọ́ yìí lójú ti gbogbo wọn mọ́tò láǹfààní àti gbọ́ mi ojú ó ti àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n rò pé ó ti tán fún ọ ojú ó ti àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n rò pé ò lè jẹ́ èèyàn mọ́ ojú ó ti àwọn ọ̀tá rẹ tán rò pé egungun gbígbẹ ilé ayé rẹ kò lè di alààyè mọ́ bí àwọn bàbá wa ṣe mú ọjọ́ Sunday tá a mọ̀ sọ́jọ́ Sunday ẹ̀bí wọ́n ṣe mú gẹ́gẹ́ bí ọjọ́ àìkú tí wọ́n rò pé làákú ọjọ́ kẹta tí ẹ̀ là á dìde padà ó ní wọ́n pè ní wọ́n fi ń pè ní ọjọ́ àìkú ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló padà jẹ́ ọjọ́ ìrusókè ẹ̀ òun ló padà jẹ́ nígbésí ayé gbogbo ọmọnìyàn pátápátá àwọn bàbá wa jẹ́ kó yé wa wípé ní ọjọ́rú ọjọ́ báyìí tá à ń pè lọ́jọ́ sẹ̀ ó ṣe déédéé ọjọ́ tí wọ́n yà fún tí wọ́n yà kalẹ̀ fún Ọbàtálá Ọbàtásà àwọn bàbá nílẹ̀ Yorùbá gbàgbọ́ pé a kì í fi irú ọjọ́ báyìí ká fi dáwọ́ lé nǹkan bóyá a fẹ́ ṣòwò àbá a fẹ́ bẹ̀rẹ̀ lé kíkọ́ àbí a fẹ́ fi gbé nǹkan àwọn bàbá tó jẹ́ àgbẹ̀ nígbà náà ọjọ́ sunday yìí wọ́n á máa pa oko kalẹ̀ ní wọn èyí gbìn nǹkan lọ́jọ́ sunday nítorí pé wọ́n gbàgbọ́ pé àwọn mọ̀láìkà tí ń torí ọbàtálá jẹ́ onísùúrù ẹ̀dá àwọn mọ̀láìkà tí sì ń bá ọbàtálá ṣiṣẹ́ wọ́n á máa lọ́ra nítorí ọbàtálá gangan onísùúrù ni wọ́n gbàgbọ́ pé tí èèyàn bá dáwọ́ lé nǹkan gidi níjọ́ sunday yìí àbí ìjọ àbógbìn ó ṣe nǹkan ọ̀gbìn ni àbọ̀ dáwọ́lé business ìjọ náà ìgbàgbọ́ wọn ni pé kò ní rú gọ́gọ́ kò ní nílọsíwájú ìwọ tó ń láǹfààní àti gbọmí ẹjẹ ń dánu dúró báyìí ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ kárí kọ́njọ́ náà pé ìjọ Sunday àwọn bàbá gbàgbọ́ pé kì í ṣe ọjọ́ òun náà ni ọjọ́ ọ̀sẹ̀ òun náà ni ọjọ́ àìkú kì í ṣe ọjọ́ tó dáa fún ọmọnìyàn láti dáwọ́lé nǹkan kan nítorí àwọn màláìkà mímọ́ tí ìwọ̀n etí so ní gìrìgìrì ni wọ́n ní ọjọ́ náà ẹ kàn sí wa lórí nọ́mbà tó kọjá lórí ìròyìn òwòrán yìí a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ dákun ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ share sì like kẹ́ sì tún comment lórí àwọn content wa thank you very much i love you so much. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.